الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتنا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كيف ولو وبالا نجلو أنت رأيكاتي كفو الفاوى با olùfẹ́wà olùsìkẹ́wà àtiwájú wa النبي محمد صلى الله عليه وسلم ìkìlọ́lọ́ kó ọba nábi látàwọn ará rí látàwọn sọ̀hábà rẹ̀ àmbẹ̀lọ́wọ̀n ọba kó sánú àwọn náà pẹ̀lọ́wọ̀n òbí wa tàwọn sáwà tàwọn ọ̀gá wa gbogbo àwọn jọmọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọdé àkẹwà láti lọ́kẹ́ àmà nínú masala sí sí àwọn jahiliya fẹ́ kí àwọn musulmi ọ̀pọ̀lọpọ̀ tí wà lẹ́nu ẹ̀dì sí اعتقادكم أن أفعال السحرة والقرآن من كرامة الأولياء اعتقادهم النية بالضبط أن أفعال السحرة إكل سموكنا والقرآن أتشاء ولا بجاء من كرامة الأولياء وكرامة وولي الله قال من كنا wọ́n lè wọ́n ṣe iṣẹ́ wòlíì ni bí àbúrò àkọwà ìgbàgbà kìí káàkiri àkúmọ̀ wáyé bẹ̀rẹ̀ ara bí ní ara ọmọlọ̀ ọmọlọ̀ àwọn tí wọ́n kúlẹ̀ fún bàbá wọn àjọ bàbá mi wọ́n ayọ́ wa bàbá mi wọ́n ti fún bàbá rẹ̀ pé àwọn tẹ́ńtìlá àfáwọn ìṣẹ́ ni wọ́n ìṣẹ́ ni wọ́n bàbá yẹn ọgbà ẹ bàbá yẹn wọn lọ rí bàbá yẹn ní wọ́n fún náà bọ̀ọ̀dá bàbá yẹn tó wà ní ibi ọkù fún ryan wọn ni àjá lọlọ kí ṣe wà wọn bàbá yẹn tó lọ sílé o bàbá mú àti máa kí gan ọmọ wọn gbà yìí wọn ni òun kò gbogbo dára wájú lọ sọ́dọ̀ sí òun sílé wọn wọn á rí bẹ́ẹ̀ lọ́jọ́ sàrọ̀ sí nàìjíríà gbọ́dọ̀ ibi tí naira nìyẹn ọkọ̀ fún ọkọ̀ wà lórí ni bọ̀dá ìran sọ pé police orí ọlọ́run ọmọ sí ní ìjìyàn díẹ̀ tó àyẹn àti tó wà kó rẹ̀ ní àlùbínú lọ́lẹ́ kó ó tó fẹ́ kó lọ́yọ́ owó díẹ̀ ní owó tí ìkọlọ́ tí wọ́n fún un tí wọ́n mú láti lẹ́hùn náà tuntun ó fẹ́ làkúnjú ọ̀nà bí gan-an wọ́n wá pẹ̀lú owó láti dé wọ́n kí náà nìkan lókù ìmáàmù tó lókù bí tí wọ́n náà lọ́mọ́ ọ̀rọ̀ wọn láì wò mí nàfà yẹn fún wa ẹgbẹ́ òsì lówó rẹ̀ ìjọba ìgbà tó wọ́pọ̀ àgbà tó dùn. ìjọba ìjọba níbẹ̀ náà lówó mi wọ́n yọ owó yẹn wọ́n yọ owó tó wà lọ́kọ̀ rẹ̀ báwọn oṣù tẹ̀lé máa máa tẹ̀lé àwọn ìdílé máa wọ̀ ni. bàbá yẹn lọ́kọ̀ ní ọ̀rọ̀ ọmọ rẹ̀ ọ̀sán tí wọ́n sọ̀rọ̀ bó ti dílé yìí bóyá mọ̀ sí máa lọ́mọ́rọ́ káàdì máa àbúrò rẹ̀ máa kún ọ lọ máa kún ọ lọ́mọ́rọ́ káàdì báyìí ló fi kí àwọn kúrò báyìí báyìí kúrò lẹ́yìn ẹni tó kúrò lẹ́yìn kò sí máa lọ́mọ́rọ́ káàdì àwọn ọmọ báyìí nìkan tó wá kúrò lọ sílùú wọn yẹn kálẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn باعتقادهم يستطيع أن أفعال السحراء يسعوني أقناء وقرآن لطلب كرامة الأولياء وأن كرامة أولياء بما يقول الله قرب من يدوات المفهوم وما إلى ذلك على مسألة العشرون انتقال من غواريك السهرة وأمثال معناها من كرامة الصالحين نسبتي إلى أنبياء كما نسبه لسليمان عليه الصلاة والسلام نعم ìgbàgbọ́ nípa pé àwọn iṣẹ́ ìyanu àwọn òkèrè àtàwọn tó ṣe bẹ́ẹ̀ lọ nínú àkàrámà wọn ni rẹ̀ ni ìṣẹ́bí ìlà àwọn ìṣẹ́lá anábí ọlọ́ọ̀bá wọn na sàbóhó ilé suleiman wọn ti sọ́lá anábí suleiman sáwọn tó suleiman àrẹ suleiman àṣẹrù mọ̀kárí tí a mọ́rọ̀ kárí kàrí àádá sí kàtàkì kàmà iṣẹ́ ẹ̀bùrẹ̀ kìíyèsí kú bíláì bíbíkì lókè wọ́n yẹ́ gbèrò àléhà ìlàlá ìkùsù kìíyèsí gbà fọlọ́ọ̀bà fọ́ìdà járàt aláyájì nàbí fa'íyà mọ̀jíza takwà gbèrò kalwa sin kan ṣe yanu báyìí ama fi mọ̀jíza ne lọ́kùn da asa fayyatun di musa alayhi sallam biro kí ọ̀pá na musa kú di ijo ما عند عيسى عليه السلام من إبراء الأكمه وأبرطه وإياه الموت بإذن الله سوى كيركب عيسى عليه السلام كنت بما صروا هي عدته كبانو ليوكو بلوبا ما أتاء الله لمحمد صلى الله عليه وسلم مثل صاحب محمد صلى الله عليه وسلم من المعجزات نوع المعجزة تهزمها هذا القرآن العظيم كنت تبقنا لقرآن لك عليه الذي عادت البشرية كلها عدد الجنة والإنس أن يأتوا بمثله gbogbo mini lápapọ̀ àjọ̀nà tó mini wọ́n kọ́lẹ̀ mo túbẹ̀ àti múrú ẹ̀wà àmà ìdájára àfáàrí kìláàdà àlàyédè abdulsaleh akwai momin kọ́lá ìsọ́mà karamatu binyalláyà azawajal kí ní wá sẹ̀lẹ̀ lọ́wọ́ ẹgbẹ́ ọlọ́wọ́ bá saleh bá abdulsaleh ẹgbẹ́ dáadáa تقي تقبل الله مظلوم تقبله فهذا يسمى لك كرامة من الله عز وجل كرامة من الله أوير وين الناس يسمى الله بعد أن أقول قائم أجراء على يدي ترى ذيك والله إما بحجة في الدين في سمو أثنياء قال على أثنياء حجة ومن لحاجة المسلمين الجمهور بقدر بقدر المسلمين وما أصل لمريم عليه الصلاة والسلام هي أن زكريا إذا دخل عليها مهراب وجد عندها رزقا ما نبي عيسى عليه والسلام مريم كان نبي زكريا تنتجوه تقدر دور يبقى جني ودوري وهي سرقة للعباد بقبقة جلع لما برينشي يا هذا المهراب منه حيكون وهو مكان العبادة لا يتجين سنة وبعيد ذلك ما حصل لأصحاب الكاف من النوم الطويل كما أصحاب الكاف أما دون سقطيون النية يسقطيون النية إذن قائمة على حالة إن دكتم تأكل أرجع جسدكم وجياتهم mo kúrò lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni ilẹ̀ òjò jẹ́ ara wọn bí a sì fi àyàtì ìmùsẹ́lẹ̀ lẹ́yìn náà kò sínú ẹ̀kọ́ tẹ̀lé níbi ayé wọn tí wọ́n gbé sí wọ́n lẹ́ sí ọmọ ìlà zarek rao láàdá mi kàrámà tó àwòlẹ́yà ìwé ilé ìgbó àánú kàrámà àwọn wòlé ọlọ́run bá fún kàrà wọ́n tààrà amma ma yajri mimma yashba wa khawarik al'ada ba aidlu ko kafara amma idma tele ni ko yo ti ko aka yi ko ya ti إنه شوى الشيطان والجنوني فهذه تعتبر من المعوذات والحيل والسهرة التقليد yáàlì eléyìí a ti kún ní àwọn iṣẹ́ jàmbá nínú iṣẹ́ àwọn ìpìdá ṣẹ́kùnlẹ̀kọ̀lá àkàrí omi àmàlì ṣẹ́yà tí nínú iṣẹ́ àwọn ìṣù àwọn àjọ̀nú àwọn ìṣù واستلامهم لأفساد العقائد الإنسان وإضرار بهم أكثر وانلو سمس وإذباء عقيدة وعقيدة من يجاء عشاء يلوني يقول الله وليس من الكرامات اسم كرامة الذي يسير في الهوى بأن ينكون أكبر أو يمشي على الماء إن إن إن إن omi huwa fajir na fajir ni ìgbà mutí ìgbà kẹrù ìgbà wòrùn wọ́n ìrà zárẹ̀ rọ́bìnú o láàbá min fílẹ̀ ṣayatín gbólé ìṣẹ́yọ́ ìsù ni لأنه لما تقربوا إليه بالكفر والشرك قالوا لأنهم بما تقربوا إليهم بالكفر والشرك قدموهم عملوهم على العوى ومشوا بهم الماء هنا انتي كانوا ننسفون انه هو ثابت وكثيرات الجوابه ما فو انا وعد والامورات تكون الى بوي امي لقد صفى فوا تهاوي اني ولو ترى الانسان في الهوى كان يهم مفهوم في البيت مشى على الماء bẹ́ẹ̀ máa lórí mi báyìí mọ́mìn kẹ́sì mọ́mìn ni fadúlà ẹ̀yẹ fún àwọlé dídú tó dípò èyọ́ dípò mọ́mìn tó dípò wọlé dídú mọ́mìn kẹ́sì mọ́mìn ni fadúlà ẹ̀yẹ fún àwọlé dídú tó dípò ìní xaala fasunna wọ́n ti dùkú ayé àbájá fasunna dídú tó dípò mọ́mìn ni láti tó dípò jẹ́ wọlé tó wọlé bẹ́ẹ̀ kí ni ó tọ́ yẹn ìgbà wọ́n di wa òkùnkùn ní ọjọ́ ìṣúra ti sílẹ̀ mi àwọn yìí bá ń ṣe kíkan ẹgbẹ́ ní adùn rèé wọ́n máa sùn kí ní máa yọlẹ́dùn rẹ̀ wọ́n fún ara rẹ̀ ni ó di wa òkùnkùn bẹ̀rù ni ọjọ́ ọba sọ àwọn tààlà mẹ́ta ìgbà yìí tó bá wa bí wọ́n yọ lọ́ba. ما يجري على عين هؤلاء الفجرة من شعوذات والشرك ومن أعمال الشياطين mo ní ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ àwọn wọ̀nyí àwọn fẹ́jẹ̀rí wọ̀nyí àwọn òbílẹ̀dẹ́ wọ̀nyí inú àwọn iṣẹ́ ìmọ̀ àti ẹbọ wà mí àmàlẹ̀ ṣe àti ìnáwà ní ṣe ṣètọ́n àwọn mínú ẹlẹ́hìn àti ìdàrú wọn wọ nígbàlá ohun àlàáná ìrú wọn lójú ọmọ ènìyàn ويا من أمور يتعلمون أو فيما بينهم وما يتعلمون السعيدية عن كانوا ما قلعنا لهم بما سلانا لهم وبما ما كثير وما كثير ولا ينصب الأنبياء عن في كانت بلا نبي ولا وبا وأتباعهم شيئا منها إنه لعال لما نسب يهود سير إلى نبي الله سليمان عليه السلام إلى لما جاء يهودي سير نبي سليمان عليه الصلاة والسلام رضى الله عليهم لأن السهراء كفر ولن جفت أدرى وقفت ولن كي سير جريه ذكرني ولا ينسب الكفر إلى أنبياء آتمزا بكير يعطيك كل النبي ونوبة سليمان عليه الصلاة والسلام منهم النبي المسلم كان النبي ونوبة لا يليق به السير قصفه في سيري ní parí mẹ́tàlá nípa ìgbàgbà rẹ̀ kọwà gbogbo àwọn tájọ́ ti jẹ́wọ̀n yẹn tí wọ́n ti gbogbo yẹn tí wọ́n ti náà sí gbogbo èrè ìgbèrè kò sínú ìkúrò Islam ọlọ́mọdé àfihàn ọlọ́ọ̀bà àwọn ẹni wọn yẹn ti pẹ̀lú àfẹ́ lónìí àwọn wọn ta cotton tó máa tẹ eh, ìdúgbòmìnirlógún fa tó máa tẹ̀sán kíkan ọmọ ìrà dalek ní wọ́n pé àwọn afáànù àwọn afáàgbé nu ní ẹ̀rọ bàbá kan ó láwọn afáà sọ fà ó dábì irú gbogbo ẹ̀rọ wà ní ìlàwọn afáà sọ fà ó ní yẹlẹ̀ wọ́n wà nílùú lọ́dọ̀ pé gbogbo gbogbo ọ̀gá gbogbo gbogbo àwọn fàtọ̀fà wọ́n fàlùkọ́ ìfàànà ìfàànà wọn mọ́ pàrẹ̀ ó bí wà láwọn fàlùwà ìlú yìí lọ́pùrún tó túnmọ̀ wòrò ó rí ẹ̀rí ọmọ mọ́dún fàbà ẹ̀mọ̀ mọ́dún ó rí ìṣìtọ́ sí máa tẹ́wọ́jẹ́ ọmọkúndé ògánà tó wáyé pé ṣe múnkiri múnkiri tó àmì máa ti bá ń kàtà pàánì àti ìbábá wọn àti ìwúrò bí wọn kì múnkiri ẹni tẹ̀kọ̀ wọn tí mo fi bá máa di ìta kùránì tí bá wà lórí ohun tó bí báyàwó ìyàwó ti zìnà gbogbo ẹ̀ṣẹ̀ zìnà ẹ̀ ń kè lómi gbogbo lọ́la kùránì tí ìta kò lò tí ọlọ́run kèrú bá wọn ọlọ́run wà mí ti bá kèrú. wọ́n bí wa ọ̀rọ̀ bó dé pé ọlọ́run wa kó sànù wa ọlọ́run wa dúpọ́ lọ́rùn tó fi ọmọ nàìjíríà mọ́ ọlọ́ba bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Sáwa wọ́n yẹ mẹ́gẹ̀rì ìgbàgbọ́dáwí jíza kan ní bí o pè ní ọlọ́kọ̀ aláàkiri agbára ti gbàdú wa wọ́n kó wa fi báyìí lẹ́sìn rẹ̀ nínú tíra tó ṣe ó ní tìgbàníyà jẹ́nu tẹ̀lé ìdógbé tìgbàníyà ẹ̀sìn míì nípa yàhàdìmọ̀ islam ní ọ̀káàfíà wọ́n fẹ́ wó islam láti ibi islam sọ̀bẹ̀ ìjọkàrà ọ̀nà ṣẹ́ẹ̀kan wọ́n máa pé ṣéwù fún àwọn bá yìí pé dákàlà mọ́lùkù fúláàjẹ sáàfù dáadáa ọrùn bọ́ọ̀tì tí ọba kẹfìrí kan fúláàjẹ oníbàjẹ́ kẹfìrí ní tó lómi jẹ ó wà jù náà fọ́ọ̀rọ̀ bọ́ọ̀tì ó lè kúrá yìí fún wọn náà wà lẹ́nà wọn lè olóbìnrin ti dà ní àkàrà títò títò ti gbàwọ́ àyàwó bá ti jìnà ọwọ́ kò tẹ̀lé jìnà láìpẹ́ ẹgbẹ́ ọba kẹfìrí yẹn ojú awọ́ jẹ obìnrin ti dà ní àyà lọ́sọ̀ lọ́sọ̀ lọ́sọ̀ àlùbíjà ẹgbọ́rọ̀ wọ́n ti ra bàbá tọ́jú tó ti kọ́ ìmú ìgbèrè Ara ará jọ́s níbọ̀ àwọn ará no tí wọ́n kọ́ ní jọ́s ó di wa ìdí ṣe lè mọ̀ báyẹn for thirty years ìdí náà ti wà náà ti yà níyà ó ti gba fẹ́ ṣe phd ẹ̀ ó wà lọ sí Senegal ó lọ sí Ibrahim yẹn sì lọ́wọ́ lọ́wọ́ for six months ó wà dúkò ó wà lórí mọ̀rẹ́dì o wà fúdi ẹ̀ ó ti gba fẹ́ ṣe phd ẹ̀ phd rẹ̀ gbẹ́nà kéèkì ti jẹ́ Ibrahim Niass kọ́ ní kàtúrò ní pẹ̀lú kọ́ kàtúrò kàtúrò national bloody center ẹ̀rí kí àyẹ̀ mẹ́ Ibrahim Niass gbọ̀rọ̀ yóò wà mẹ́ ó di wa Ibrahim ni Ibrahim wà lọ́mọ sixty five years ní tọ́wà ọlọ́ agbé ń sàwọn tíra ń sàwọn tíra kọ̀ wọ́n pẹ̀lú wáyé ìlọ́kọ̀ọ́lọ́kọ̀ láì wà ní ilé ìsìn náà ilé ìrìn àjùmọ̀ lè gba lẹ́tọ̀ lẹ́tọ̀rọ̀ mọ́sáàsì ní lẹ́sì tí wọ́n wọ́n tí wọ́n tọ́pọ̀ ayé rẹ̀ wọ́n wò rí kò lẹ́yìn kọ́ lọ jáde kírun lórí jáde kírun gbogbo àtẹ̀tẹ̀ tíra tíra tíra tíra ti ti ká ìlú ti kalẹ̀ láwọn sí kalẹ̀ wọ́n ti wí kí wọ́n bá fún owó lọ́jọ́ lọ́jọ́ wájú ní kí wọ́n bá ọmọ rẹ̀ tó jáde olóhùn ọ̀sán tó ti jáde lójú wa yìí tíráwọn yóò gbó sí bíbélì fún ọmọ ìdálówó láti lẹ́sẹ̀ níbi ẹ̀ tíráì méje rí ọba ẹ̀ ooo three hours the lecture ní lecture rẹ̀ àmọ́ akẹ́lẹ́ láti nine àárọ̀ by twelve lẹ́ka ti tú ọ àmọ́ bí tí màá gbádùn ọ̀rọ̀ rẹ̀ bí tí màá kọ́ ìwé nígbà kọjá jùlọ ẹgbẹ́ ní ọjọ́ ìjẹ̀mà fún yà ẹgbẹ́ ní ọjọ́ ìjẹ̀mà fún yà ẹgbẹ́ ní ọjọ́ ìjẹ̀mà fún yà àwọn títí àwọn sílùú four hours ẹ máa fi fi bọ̀rọ̀ rẹ̀ wọ́n bá pè wọ́n oúnjẹ ní kìí fi máa dùn tẹ̀lá ilé iṣẹ́ wọ́n ti fi dojú bẹ̀ wọ́n ti àlẹ́ bíi ní ìgbọ̀rọ̀ fún mi ẹ̀wọ́n ti àmúṣàlá màmá rẹ̀ ọmọ rẹ̀ àbí àwọ̀ ẹ̀wọ́n ti tìbí báyìí kò yí báyìí wọ́n ti fi bẹ̀ wọ́n wọ́n ti dá dúró tó sùpà ní bẹ̀rẹ̀ gíráùn kékeré ọmọ ẹ̀ náà ti bí ìtòjú dànù ẹ̀ wa ah, wa yi man akida ooo oh. ọlọ́run kó bá a tọ́ ọ̀pá àgbẹ̀wọ̀n ọlọ́wọ́ àwọn ti yà ní àtàwọn ní ó dìyàrọ̀ dìyàrọ̀ bàbá bẹ́ẹ̀ bí àwa máa ní ìlú mọ́ ọlọ́kọ̀ bí ó ṣe ọlọ́kọ̀ ọmọ ẹgbẹ́ máa lọ́kọ̀ ọmọ ní àwọn ọmọ ṣe ó dìyàrọ̀ dìyàrọ̀ ẹ̀sẹ̀ sí méjì dìyàrọ̀ ọkùnrin rẹ̀ mọ́ ọmọ ṣe wọn ò kírun wọn ti lọ sókè lẹ́gbẹ̀ẹ́ máa ń ṣe ọdún ìṣàgbọ́n ẹ̀ lójú mi báyìí bẹ́ẹ̀ ṣe wílẹ̀ kan pé wọ́n máa mú òkúta máa sọ jìrá yìí wọ́n máa sọ òkúta jù sweet ilé náà fẹ́ pé wọ́n sì máa fàn káwọn ọmọ kékeré sì máa dá a máa mú. so irú wọn ìbáwí wọn mú adìẹ irú eh, ìbáwí wọn mú adìẹ bá lọ sí ọmọ báyìí eyín wọn fi tú orí agbẹ̀yẹn pẹ̀lú ẹ̀jẹ̀ wọn rẹ̀ fi sí orí kúrò àwọn ilé yìí táwọn tí wọn ò kéwú àmì ìwọ̀n ń sàfà àwọn ilé ṣe kírísítẹ̀ ìwọ̀n ṣe mùsùlùmí ṣàgbó ni wọn pọ́nbélé táwọn ilé àlùjọ náà ni a ń lò ní àbíkí ni a fẹ́ gbé orí ìdájọ́ wọn lé lórí. Ọgbọ̀n ìṣèkọ̀ọ́ àwọn ọjọ́ ń tẹ́ àpáyà àwọn náà wá lọ lú láìsí wọn náà tí ó ti wù islam ìgbé ìpínlẹ̀ àpá ọjọ́ láìkẹ́ náà ni ìgbà àgbà yìí ìgbọ́n kàbírù ìgbà bẹ̀rẹ̀ yìí ti máa

ọmọ mú ara wọn ọmọ ògùn máa bẹ́ẹ̀ bí ara rẹ̀ nínú ìgbìyànjú wọn ọjọ́ àwọn ọmọ tí àwọn kò tí káwọn níjà láti láti rí kàwé òun ó fi jáde ọrùn ní sọ fún mi pé nǹkan tí máa wé pé èyí àwọn àtúntò láti ọdún tó tó ní ó ṣe ń kí lọ nìyẹn kò sí omi jì mẹ́ àwọn tẹ́wàá dìbì ìkómọ tẹ́wàá ń sọ̀rọ̀ ẹ̀ẹ́mọ́sẹ̀bẹ̀ mọ́sìkíní tó gbogbo afá àkúlù lẹ́nu àti pípa àwọn mọ̀ tí mo ń wádọ̀ àníjọ́ sí ní títọ́ kórẹ́ nìkan tó bá ní lórí ìyá ó sì wọnú olùwọ́ náà bẹ̀rẹ̀ lọ ó wá sọ mú ní kí wọ́n wú àwọn tó ń sọ̀lẹ̀ tí gbogbo afá ló máa sọ pé ẹ mú ìpìlẹ̀ táwọn ó gbọ́ tó ṣe. ìgbà ẹ̀kí ni wọn àwọn fún wà ara àwọn sùnmù tí mo rà ń wá máa ń wá nítorí ìyàwó rẹ̀ ìyàwó olóhùn ó wá bí kò tì ní wá tó gbogbo ọ̀rọ̀ rẹ̀ pé báyìí báyìí báyìí báyìí ó wá ya mo á yọ sí mo náà ọ̀rọ̀ wá wà ó ìkìlọ̀ wa àmọ́ mi náà bá mo rí àmì mo pọ̀ bá ń bọ̀ mi mo ní ìbọ̀ níbo ni wọ́n yọ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ lọ́wọ́ ń bá bá bá mú olóhùn bá dàtọ̀ bí wọ́n yọ wá dùn àmọ́ láti dì náà bí ó dìde ìkàrà àárín náà.

báwo ni ìyẹn ti wọnú ìdádùgbò alibari. bagdad àwọn bagdad àwọn bídà ni wọn ó ní àwọn gbé bagdad ti ta àwọn ọjà wọn ará balálọ́ọ̀nù bẹ́ẹ̀ tàbí ti ti sẹ́ẹ̀ ó di wa ìtúwádà bẹ̀rẹ̀ mi ìdíwọ́ fún ọ́n tó ń gbé ìdílé ìlú tẹ̀lé ọlọ́ọ̀nù rẹ̀ ìjọba yẹn pé àlọ́ sí ọ̀dúnwó ìbílẹ̀ tó ìjọba tó kọ́ aláìlú lálejò wọ́n kì ní sọ́líù sọ́líù yẹn àwọn pọtulù gẹ̀rẹ̀ wọn ara wọn àwọn àṣẹyìn ni wọn ọ̀rẹ́ rẹ̀ ní abdulkarim àbí abdulkarim ṣáàkìlù ṣáàkìlù ọ̀rẹ́ rẹ̀ ṣáàkìlù yẹn òun lọ ní lọ́sì lòmìnira ìjẹ́lì olówó sọ́líù rẹ̀ ni yẹn kẹta náà ló wá ló lọ́gàn nípa gbogbo ilé ọ̀tẹ̀ kan méjì sí alò ní sọnù alò ní bìbìrì fún ìṣòkòtò ẹ̀ láwà á lọ sí ìṣòkòtò lè sílá àwọn arákùtà nù yẹn náà ti bọ̀ ọ́lá lè fún ní ara o á ti pàdà lóru yẹn náà bí agbóko náà padà sí àdúgbò nínú wọn nípa mọ́tò kàlí mọ́tò wáàzì ẹgbẹ́sìn ni wọ́n ń sọ fún abọ́ọ̀jù làálọ́ àpáàkà ọlọ́mọ yọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ṣáàkiri ṣáàkiri àwọn lọ ni ọmọ ìlàlò àwọn bàbá ṣe àwọn lọ sí pàtàkì ní ọmọ ìkọmọ pàtàkì ìgbọ́n láti di ara àtijọ́ àwọn bìí sí dr ndidi bank nígbà tí wọ́n tí wọ́n tẹ̀lé ti Saudi Arabia nígbà wọ́n wọ́n gbé lọ wọ́n gbà wọ́n fẹ́ fẹ́ àwọn ìyàwó òun yarí òun wá mú lọ Congo wọ́n yóò lè tóun lọ kóńgò àkàlọ́kọ̀ lẹ́yìn tí wíwí àwọn akọ́lù bá gbé nì tí ò lè ti sì mọ́ àwọn obìnrin bẹ̀rẹ̀ owó ló máa rìn náà kò lè kó ló fẹ̀yìn rẹ̀ báyìí wọ́n tó bìlẹ̀ owó ìgbọ́n àwọn obìnrin pé wọ́n ó nírun ó nírun láyà báyìí owó ló máa rìn tí wọ́n tó ní àwọn nǹkan tó tí wọ́n gbé nì láì níyàwó ìyàwó tó kún fẹ́ ìyàwó kejì ẹgbẹ́ ẹgbẹ́ tó ń rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àwọn àwọn wà ní tọ́kùnkùn so almost every government ma wá sí ilé yóò àlùbí most kan nílé ẹ̀rọ afẹ́ ọ̀gbìn ṣáàkì ìran sọ fún wa pé sọ́ọ́lù ìlú yọ̀rọ̀ lọ yọ nígbà fẹ́ kó oògùn oògùn kó nílé rẹ̀ ibi tí ọkùnrin kan láti kó oògùn tí ọkùnrin kan láti kó oògùn ọ̀rẹ́dà sí ẹ̀ṣin ọ̀rẹ́dà sí òkú àwọn ilé tuntun lò ní táwọn àti ìbẹ̀rẹ̀ sí ìfún yẹn ṣọ́bẹ̀ ṣọ́bẹ̀ làwọn ti ń fi oògùn ẹ̀ sínú ní òun máa ṣe ara kí àfihàn rẹ̀ kú sọ́lù ìgbà ìdílé ẹ̀bọ ni o àmọ́ lọ́wọ́ bá iná ńlá gbàgbúrò rà inú nílé òun nítorí wọn fẹ́ yọ láti rìn ẹgbẹ́ àti wọn àti kú sọ́lù rẹ̀ gbọ́ bí wọ́n sọ wọn gbọ́ ọmọdé ọmọ ògùn sílẹ̀ orí máa sanwó oṣù àwọn ọmọ àfáà rẹ̀ wọ́n fẹ́ sanwó oṣù yẹ̀wọ̀ twenty two thousand kìíní kan owó àpò tí wọ́n ẹ̀ thousand thousand wọ́n pè báyìí wọ́n ní kò sí ìgbà òun wá fún ní fifteen thousand wọ́n fi twenty two thousand ránṣẹ́ kí wọ́n di next month owó fún san yìí lẹ́wọ̀ ìpadà lẹ́wọ̀ ìpadà bọ́ọ̀sì ọmọ àwọn ọdún àgbàlá ṣáàkì wà lọ́dọ̀ sọ́lé ìgbàkan fún olùwọ́ kò tó wọ́n ìwàtí kí kí kààrọ̀ ọmọ nǹkan yìí ṣáàkì wà gbà owó sọ̀rọ̀ ìmọ̀lọ̀ ẹ̀yà sọ́jú ìdá ìpè ha máa ọmọ òun ló dá ìrọ̀ gbogbo ẹ̀ lórí gbogbo ẹ̀ ó ní àyàwótàǹjáni sọ́jú àyàwótàǹjáni kìtìkò ìbọn ti òun wa èé ọjọ́ òun lọlé tí màbá ẹ̀bọ̀ ó sì gbére gbére ọ̀sán ní ẹ̀sùn kìdì mo rí kẹ̀kẹ́ tuntun sí òun ní ìfọ́ àti ojú àpò òun dìbìtà àbújẹ́ dìbìtà bí ọ̀kan jura ọ náà wọ́n á jẹ́ tàbí ojú ra ọ lọ ìgbà kan lọ́wọ́ àmì ọ̀sẹ̀ wọ́n tún sọ́ọ́ flag global coverage níbi ìpá ìfíṣe. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.